الحمد لله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصل في حكمه صلى الله عليه وسلم في قتل من اتهم ام ولده فلما ظهرت براءته امسك عنه نبي وفيس العيفوى نكبى إدادة النبي صلى الله عليه وسلم تدى لولي أنك توفي سقا يكبى O ń bá ìyá ọmọ ànábì sallallahu alaihi wasallam lájọṣepọ̀ ìdájọ́ dá pé kàn pa ṣùgbọ́n gbà tó padà hàn wípé ọmọ pámásẹ̀ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn án ànábì sallallahu alaihi wasallam ó kóra lọ́dọ̀ Akụkọ a mọ̀ pé àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam wa ni wọ́n je lójú ayé anabi lẹ́yìn ikú rẹ̀ ẹnìkan nu òsì tọ́tọ́ sí wa láti fẹ́ ọlọ́run ẹlẹ́dàá wa ni wa azwajuhu ummahatuhu àwọn ìyàwó anabi sallallahu alaihi àwọn ìyá wa ni wọ́n ṣe gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé ìwọ ni kéèyàn fẹ́ ya ìwọ ni ká fẹ́ àwọn ìyàwó ànábì wa sallallahu alayhi wa alihi wa bá a tún ṣe mọ̀ wípé èèyàn kì í rí ìyá rẹ̀ kó wò ní òwò ẹni tí àpò wó èèyàn kéèyàn ó tiẹ̀ ríru rẹ̀ ní kéèyàn ó ríru rẹ̀ bá ní ìbálòpọ̀ kò lè ṣẹlẹ̀ láàrin ọmọ sí ìyá láéláé àfi tí àdámọ̀ àwọn èèyàn bá ti bàjẹ́ tó dorí kodò tó bẹ́ẹ̀ náà ni ìfẹ́ ìbálòpọ̀ tí máa bẹ nínú ẹ̀mí èèyàn kò lè wáyé láàrin èèyàn sí àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé ti fi yé wa pé ìyá wa làwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam jẹ́ ẹ rí i pé oníkálukú wa náà tọ́ba ti fẹ́ sọ̀rọ̀ àwọn ìyàwó wa sọ wa Aisha ìyá wa ìyá wa ummu habiba ìyá wa ummu salama radiyallahu ta'ala anhunna jami'an ọlọ́run kó yọ ọ́nà sí gbogbo wọn. tọ́ba tí wọ́n mọ̀ báyìí ó ń bá ọ̀kan nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam lájọṣepọ̀ ó ń ó ń ṣáájú kótó di pọ́wọ́ bà ọtẹ́ báwo wá ní tọ́wọ́ bá bà torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé ńgbà tí wọ́n parọ́ ìbálòpọ̀ má ẹnìkan nínú àwọn sàhábà pẹ̀lú rẹ̀ wáyé láàrin rẹ̀ àti ìyá ńlá wa Aisha radiyallahu anha ẹ wo bílẹ̀ ti ṣe mètìtì. tó ṣe pé gbogbo nǹkan tó lè mú kí inú ó dùn ó di kó wá wọ̀ sí ní gbogbo àwùjọ àwa mùsùlùmí nítorí pé àwọn wádìí ṣé ni àbí èso tọ́ ṣé òótọ́ ni àbí èso tọ́ kọ́lọ̀ yẹn lè tó sọ àyà mẹ́wàá kalẹ̀ nínú láti fọ ìyá ńlá wa Aisha radiyallahu anha ma. ntọ́ba lọ sẹlẹ̀ wípé ẹ̀sùn yẹn bá lọ jí òótọ́ sọ́mọ kí kò ní lọ́kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó sì lọ lálàáfíà irú ẹni tí wọ́n kan ó gbé débẹ̀ irú àyíṣà òun náà kò ní lọ bẹ́ẹ̀ nítorí kófin Ọlọ́run kò yọ ẹnìkan ipò ńlẹ lè fìyà jẹ kó wá jẹ nìkan sí pé eléyìí kọjá à ń fìyà jẹ ni kò sí ń wa. báyìí làwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ti ṣe rí ààyè tọ́lọ́wọ́n bá tò wọ́n sí ọ̀gá púpọ̀ láì sí máa pé ìyàwó ànábì láyé ìyàwó rẹ̀ náà ní ní aljanna Ummu Ummul Walad ìyá ọmọ ọjọ́ oríṣi kan nínú àwọn oríṣi márùn-ún pín sí. Si oríṣi márùn ọ̀lẹ́rú nínú òfin ṣẹ̀ríyà àwọn oríṣi márùn àrùn yìí àwọn náà ni alqin almubacob almukatab almudabbar ọmọlúwalẹ àwọn ẹrú oríṣi márùn tó wà nù lẹ́yìn ìgbà tí ìsìláàmù bá ti mú èèyàn lẹ́rú wípé wọ́n jẹ́ ẹni tá a mú lójú ogun ìgbà táwọn ń jà lẹ́yìn àwọn kèfèrí takò àwa mùsùlùmí táwọn náà sì jẹ́ kèfèrí ọlọ́run á ní ká mú wa mímú tí wọ́n mú wa yún èyí tó bá jẹ́ ọmọ wẹ́wẹ́ àtàwọn obìnrin àwọn dẹrú automatically àwọn èyí tó bá jẹ́ jagunjagun lọ́kùnrin tọ́lọ́ sì ní ká pa awọ́ káká mú nínú nǹkan tí olórí wa lè pé ká fi wọ́n ṣe òun náà ní ká mú wọn lẹ́rú inú kó pa wọn inú kó fi wọn gba pààrọ̀ pẹ̀lú àwọn mùsùlùmí táwọn kèfèrí náà mú àbí kó ní kálukú ọlọ wá ní tí ó fi ṣèrà padà fúnra rẹ̀ wá àbí kó tiẹ̀ fi wọ́n sílẹ̀ kí wọ́n máa gbé lábẹ́ ìjọba ìsìn Islam pẹ̀lú kí wọ́n máa sanwó ìlú aljizia àbí kó sì ṣe al-istirqaq kó mú wọn lẹ́rú àwọn tí a wá mú lẹ́rú yìí bákan márùn-ún alákọ̀ọ́kọ́ ni alqin ẹni tó jẹ́ pé nínú àtòdé rẹ̀ ẹrú ni kò sámi ìjọmọlúàbí kan tó tì í ṣẹlẹ̀ sí ilé ẹ̀ ni pè ní alqin qaf nun mushaddada ẹlẹ́kejì òun náà ni ẹrú eléyìí tó jẹ́ al-muba'ab muba'ab ay ba'duhu hurr wa ba'duhu raqiq abala rẹ̀ kan ọjọ́ ìmọ̀lúwàbí olómìnira alábala kan abala kejì ńkọ́ ọjọ́ ẹrú eléyìí náà ń pè ní al-mubarak bí kọ́jọ́ pé èèyàn méjì lónìí ẹnìkan nínú àwọn méjèèjì wa sọ pé ìpín tèmi tèmi ní lórí rẹ̀ mo ti bọ́kàn ẹrú kúrò lọ́rùn rẹ̀ lélẹ̀ ẹnìkejì sọ pé èmi ò bọ́kàn ẹrú lọ́rùn ẹni tó bá fẹ́ kó kó ẹrú kúrò lọ́rùn rẹ̀ kó sanwó tèmi fún mi àṣìṣirò rẹ̀ owó rẹ̀ jẹ́ two hundred and fifty thousand ẹnìkan wá sọ pé ìdajì tèmi mo fi lẹ̀ mí là á jẹ́ pé two fifty thousand divided by two àti ní kí ni one twenty five thousand ìwọ tí òfin ṣẹ̀rí àtúnṣọ ìwọ tó bọ́kùn ìdajì tí wọ́n ní ní ọrùn rẹ̀ o ìwọ náà lọ wo owó tó tún rà dajì yòókù torí pé kò sáàbọ̀ ọmọlúàbí nítorí pé pẹ̀lú àbọ̀ rẹ̀ kò lè dówó ní pẹ̀lú ààbọ̀ rẹ̀ kò lè dówó gbà nítorí bọ́ bá fi ààbọ̀ rẹ̀ tó bá fi gbowó wọ́n fọ́ ààbọ̀ tó kù ń gbà lọ́wọ́ rẹ̀ torí pé ìkejì ò tí ì bọ́kùn lọ́rùn rẹ̀ tó bá fọ́ ààbọ̀ lówó bàbá tó láàbọ̀ ikú ọkọ mú wọn bí ìjà rẹ owó wọ wọ́n mówó lọ eléyìí ń jẹba túrọ̀ lófin ṣẹlẹ̀ àti pé téèyàn méjì bá jọ lẹ́rú ìjọba fi lè mú wọ tó fi fẹ́ bọ́kùn ìdajì tó ní nǹkó lọ́rùn rẹ̀ ọ́ kò kárí àti ra ìdajì yòókù náà kó lè bàa jẹ́ pé ń tẹ́ ti fún ní dáadáa hàn. sọ eléyìí jẹba ẹlẹ́kejì ni ẹrú tí wọ́n ń pè ní mo fẹ́ rárá mi padà. olówó àṣọ pé tó o bá ti lè san iye báyìí ajẹ́pọ̀ rárá rẹ̀ padà àìsí sọ pẹ́rú àti tó ní nǹkan níní fúlówó rẹ̀ bóyá ní oṣù rárá owó rárá rẹ̀ tí èsì kan nìkan ní ọba àsanwó wọn ní njọ́ tẹ bá ti kọ̀wé pẹ̀lú ẹ̀ wíkẹ́ a ti kọ̀wé pọ́ rárá rẹ̀ padà fún ọ lẹ́tì fún láǹfààní àti máa ṣiṣẹ́ rówó ẹ fún láǹfààní kó ṣiṣẹ́ rú ẹ sì ní kọ́ rárá rẹ̀ ṣé ọ̀lọ́ jalè ni. orí kẹrin òun náà ni al-mudabbar ẹni tí olówó rẹ̀ tó fún lómìnira pé kó dẹni tó ní lẹ́yìn ìgbà tó ń bá kú. pé anta hurrun ala dubrin minni tèmi bá ti kú láyé ọ̀dọ̀ ọmọlúwàbí yẹn ni kò sínú owó tá a kùn eléyìí wọ́n pè ní al mudabbar ẹni tí wọ́n fi òmìnira rẹ̀ rọ̀ sára kú olówó rẹ̀ ẹlẹ́karùn-ún òní ummul walad ìyá ọmọ ọmọ ló bí ẹrú lòun ńṣe ló yẹ kọ́mọ tó bá bí náà jẹ́rú gẹ́gẹ́ bí ìyá tó ń jẹ́rú ṣùgbọ́n gbà tó yẹ kó lówó rẹ̀ ló bí ma fún èèyàn kì í lọ́ mọ rẹ̀ lẹ́rú ìdí nu tí wọ́n fi pè ní ìyá ọmọ labí bó tilẹ̀ jẹ́ pẹ́rú lòun ọmọ ló bí sọ eléyàn ni Ummul ọ̀kan nínú àwọn ẹrú tábí wa Muhammad sallallahu alaihi tó ní òun náà ní báyìí Al-Qibtiyya. Maria ọmọ Egypt wọ́n fi ta anabi sọlọ alaihi wasallam lọ́rẹ ẹrú ni wọ́n fi ta lọ́rẹ anabi sallallahu alaihi wasallam ó sì ń súnmọ́ nítorí pé ẹ̀tọ́ lọ́lọ́run ṣe ẹrú èèyàn fún èèyàn nípa ni إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. àwọn ẹni tó máa ń ṣọ́ abẹ́ wọn wọ́n yí ká ìsídìí ilẹ̀ kí kàn máa báyọ̀ báyọ̀ ṣe máa ń bọ́ sókò tó ń bi kíbi tí wọ́n kàn máa tọ́ ń bi kíbi bó ṣe jẹ́ kí wọ́n máa fi di wọn wọ́n máa fi bọ́ bí wọ́n yọ wọ́n tún kí bọ́ bomi ọlọ́mọdé àwọn máa ń ṣọ́ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn ètò túmọ̀ sí pé ìbẹ̀rù ọlọ́run ló mú mi tí mò ń fi ń gbé di mi sá fún ìyàwó mi ọ̀gbádùn wọn kì í sọ abẹ́ fún ìyàwó nítorí tó bá ti ń sọ abẹ́ fún ìyàwó ó fẹ̀tọ́ rẹ̀ dùn tọ àyàfi fáwọn ìyàwó wọn àtàwọn ẹrú tí wọn ní kápálé lórí ẹrú nù wọn ní kápálé ẹrú lórí ò ní ìdí pé kó máa sá fún ìyàwó rẹ̀ ò ní ìdí pé kó máa sá fún ẹrú rẹ̀ maria alqibtiya tó jẹ́ ẹrú fún anabi sallallahu alayhi wa sallam anabi máa ń bá lò á sì ti mà ike bí à ń bá rẹ nílò iná lọ́lọ́run ti kádàrá kọ́ mọ́ wa so maria bímà fún anabi wa muhammad sallallahu alayhi wa sọ ọmọ náà ní ibrahim ọmọ yìí dàgbà débì kan kọ́nà tó gbẹ̀mí rẹ̀. níjọ́ tó kú omi sọmijé lójú ó ní ọkàn bàjẹ́ ojú ń sọmijé bó tilẹ̀ jẹ́ pé àní fẹnu wa wí nǹkan kan àyàfin tí ó mú kí ọlọ́run yọ́nú sí wa àyàbí àyàfin tó lu ẹlẹ́dàá wa yọ́nú sí. Máríà yìí. kìí ṣe ìyàwó fànàbì o sallallahu alaihi wasallam nítorí rẹ̀ ní nínú ọ̀rọ̀ kan táwọn olùmọ̀ nípa tafsiru sọ ìní àyà ya ayyuhan nabi lima tuharrimu ma ahalla Allahu lak tabtaghi mardata azwajik والله غفور رحيم قد فرض الله

kò ì tí tó wa ẹ tún máa bá ẹrúbìnrin kan ẹ máa súnmọ́ tí wọ́n bá dètè wọ́n bá dètè dètè anabi sallallahu alaihi wasallam wọ́n á gbọ́ yí pé ète tí wọ́n ń dá ìkéṣe torí ẹlòmíì anabi wa búra wípé pé ó ń sọ ọmọbìnrin yìí fúnra òun ò tún ní sún mama sọlọ́lọ́run á sọ pé wà nàbí kí ló fẹ́ máa sọ ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún ọdẹ wọ̀ torí pọ̀ ń wáyọ̀ ọ́nà àwọn ìyàwó rẹ̀ rárá nítorí bá jẹ́tọ̀ ẹ̀tọ́ náà ni ọmọ jẹ́ láéláé àmọ́ bùrọ̀ tó ti bú lórí pé wò ní sún mama nítorí kínú àwọn ìyàwó rẹ̀ ó lè dùn so ọlọ́run ọba ti sọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ti ṣe máa wá àforíjìn lórí níta bá búra lé lórí pẹ̀ ní ṣe má padà di ẹni tí ó tún ṣe báwo lẹ́sìn wá ìdáríjìn lórí ètò tó síwájú nítorí pé obìnrin ara wọn àwọn ọkùnrin sọ́kùnrin náà máa ń ara wọn wọn bá kí ẹnìkan tó gbà lọdọ ẹnu so kò sí kò sí àwọn ọkùnrin kékeré tábà bára sí bára sí tábà bára sí àwọn obìnrin ni tí wọ́n máa tutọ́ funfun jáde torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìyàwó rẹ̀ kan ò sí tẹ́ ẹ ti jọ wà pẹ̀lú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lómiọ́ wa dé tí wọ́n á sọ pé òun fẹ́ràn rẹ̀ dénú kó sí ètò ẹsẹ̀ déun náà kọ́ pé ìtọ́wà ń lé dénú o kọ́ mọ́ tanra rẹ̀ dánú nítorí pé tọ́ba ló ń ṣe tẹ́ntọ́ ẹsẹ̀ dé ọ́ sábò ṣiṣẹ́ ni tọ́wà ń lé tọ́ba ló ń ṣe tẹ́ni tọ́wà ń lé ọ́ sábò ṣiṣẹ́ ni tó bá wọn ṣe wà ní pé wọn ò fẹ́ràn ara wọn ẹnìkan ò sì fẹ́ kí nìkan ṣẹ́kù wọn ní ewúrẹ́ ń wọ alápàtà bíi kókú ókè bó la alápàtà náà ń wọ ewúrẹ́ ṣèbó náà fẹ́ dùn ikú náà kálukú ń wá fúnra wọn ikú ń dẹ dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ náà ń dẹkú tó bó ṣe wà nìyẹn torí délé àwọn ètò jẹ́yàwó gidi àwọn ọ̀fẹ́rẹ́rú so wọ́n wá ṣe tànà bíbí sọ pé ó tiẹ̀ ṣe dé òun sọ dé ìwọ̀ lórí arò lọ́lọ́run aṣọ kékeré ni no going back ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni ọjọ́ hmm, bó ṣe jẹ́ so torí di eléyìí anábì tún ṣe kàfàrà ó tún padà sọ́dọ̀ rẹ̀ ṣe lè jẹ́ bó ṣe jẹ́ ìyẹn ni pé kéèyàn máa fi kọ́gbọ́n nísìnyí ẹ̀ ó ti níyàwó kan ìyàwó tó ti níyàn ẹ̀jọ́ ń tara yín jẹ́ pé ẹ ti mọ́wọ́ ara yín tí àwọn omi bá dé jọ́nà lórí pé ẹ̀ mọ́wọ́ ara yín tó yọ da gbogbo ẹrú fún ọ ni òun máa rò pé tóun bá dàrú òun lè fi achieve pé kò lélẹ̀ yìí lọ tí wọn náà bá ti lọ slack ọ padà lé lọ náà ni tọba wọn lé lọ eléyìí gbogbo múmìnà ti ń ṣeun kó tó di pé ó lé yìí lọ kó lè bá a fi rí pé ó lé léyìn lọ ni tó o bá ti lé lọ tán ìwọ ìfowópamọ́ ìfowópamọ́ náà bá yọwọ́ àmọ́ kí ìwọ tá a tún rò pé orí rẹ rọ̀ pé a orí mi rọ̀ bá o láì ṣe búrẹ́dì ìwọ àtẹ̀mí nìyẹn ẹnì kan oṣù lè yíwọ àtẹ̀mí padà ó ti bọ́ ọ débi gẹ́ngẹ́rẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ wo àwọn obìnrin sóbìnrin. So iná làwọn onílàka ìsọ̀fọ̀ obìnrin sóbìnrin yìí fẹ́ràn ara wọn bí ọkùnrin sọkùnrin nítorí pé àwọn obìnrin báwọn ti máa ń ṣera bí kí n jákòó bá fún un kí wọ́n tiẹ̀ lé tó bá wá jẹ́ kí wọ́n lé wọn ó lè jẹ́ kó ní ọkàn gbẹ́ yọ kọ́kọ́ gbọ́n àbólúkè àbí rọ́ọ̀bù ní ọgbọ́n sójú bá máa sunkún pé bàbá lọ́gbẹ́dẹ́ tẹ́tẹ́ yóò dá olóṣìjọ́ lé tòbóbìnrin ṣe rí nù torí ẹ ẹrí kọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá gan sọ pé etí àwọn obìnrin tóbi o etí wọn tóbi yàní training bọ́lọ̀ ń ṣe dá wọn bọ́lọ̀ ń ṣe dá wọn anábì sallallahu alaihi wasallam Maria al-Qibtiyya yìí wọ́n wá fẹ̀sùn kẹ́nìkan ike ń bá a ṣe ah kìí ṣèyàwó o ṣùgbọ́n àkàtà ànábì lọ́wà ànábì nìkan lọ́lẹ́tọ̀ sí kọ́ balù ànábì sallallahu alaihi wasallam ń pa aláṣẹ pé kí wọ́n mú ẹni náà kó pa. so bó wàá ní tó wá jẹ́ ìyàwó rẹ̀ ńkọ́ sáàpé ìyàwó rẹ̀ lọ gbọ́ pé ẹnìkan dé tiẹ̀. àwa ni kí ló dẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa náà ti ṣerú ẹ̀rí adájú kọ́ ọ̀gbádùn ọ̀gbádùn torí ẹ̀ ọ̀padà di dẹ́yù dẹ́yù ọ̀lẹ́ni tó rí pé àwọn ò ń ṣe zìnà tó sì gbẹnu lọ so èèyàn gbọ́dọ̀ wà pẹ̀lú wípé o ò kú sáyé o ò kú sára o ò kú sọ́pọlọ o ò kú sẹ́nì. ẹnì sí ọkàn báyàwó rẹ̀ ń ta pẹ̀lú ẹnìkan wọn ń dọ́wọ́ kẹ́ ẹ kẹ́ ẹ tẹ̀ ẹ́ tẹ́ ẹ́ mú sáré kẹ́. kí ni ẹ à ṣé ọ sọ pé bá mi nù lé ni ọ fọkùnrin yẹn lẹ ìyàwó rẹ tó lè mú bẹ́ẹ̀ ló lè jẹ ọ pé ọkùnrin jọ lè dá nìwọ yìí kí lọ pa yín pọ̀ ganan ọ sọ wọn kí lọ pa yín pọ yà um, ìyàwó ni mi kùnrin ni nà ìwọ mi bìnrin ni. à ó yẹ kọ́kọ́ gbo ewúro sí ọkùnrin lójú àmọ́ nìjọ wa wo giriwo giriwo rẹ̀ pé ọlọ́mọdé o tún dojú tó lu ààrẹ ẹm nítorí àwọn bẹ̀ ni pé wọ́n bá mi nulẹ̀ ó tún wá sí pé ọkùnrin jọ lè dá ẹnu burúkú lọ kàn dá ṣe irú eléyìí ìyàwó tó o ní ìwọ ò lè dáàbò bò á ni wọ́n fún lọ́mọ àwọn kan fún dídìrín dada dídín kan wọ́n fún lọ́mọ nìyẹn so ìwọ yẹ kó defend ìyàwó rẹ̀ kó dáàbò bò tọ́ anabi wa pa aláṣẹ pé kí wọ́n pa ẹni náà anabi nìyẹn o torí olùmọ̀kan ṣe tíra kan tó nítumọ̀ tó pọ̀ ó láwọn ṣiṣẹ́ anabi sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ dáadáa ká fi mọ bá ṣe wà wòkọ́sí rẹ̀ dáadáa nísìn àṣetánà fi pa nísìn ṣé nítorí kó bá jẹ́pọ̀ ń lo lówó ẹrúbìnrin ni pé gbogbo lówó ẹrúbìnrin náà tó bá ti gbọ́ pé nìkan yọ bá òun bá ẹrúbìnrin òun lò pọ̀ kó ní o gbéyàn dídí pé ẹ lọ pa síbẹ̀ àbánabi pàṣẹ òun láàyè epo ńlá nábì aṣíwájú fún gbogbo wa tó gbọ́dọ̀ mú ọba rí i pé wọ́n mú so láṣẹ torí èkejì yìí ni o èyí ṣe ń torí pé òun ló lówó ẹrú yẹn o tí a jẹ pé gbogbo yín náà tẹ bá ti kẹfin pé nìkan bá ẹrúbìnrin yín wọn bá alájọṣepọ̀ tẹ gbàdá àti ìdà àti ìbọn tẹ máa wá ká kọ̀rọ̀kọ̀ yé gbà. olórí pàtẹ́wọ́ ẹ̀ à tí wọ́n bá mú ọ tó bá mú ọ ń dà òfin ṣẹ̀rí àgàn pò ṣeun nítorí pé nítorí ọfẹ́ dánwò yẹn ọfẹ́ lọ pààyàn tí ọ̀lẹ́tọ̀ sí kọ́ pa ni ṣé ìwọ ti wádìí o ti mọ̀ pé òdodo ni já sọ ọba wa mọ̀ pé òdodo ni já sọ ṣé wọn wá gbé dàlí lọ sí kọ́ pa àbọ̀ lọ dẹ́sùn rẹ̀ wọ́n dẹ́sùn rẹ̀ ilé ẹjọ́ ní wọn wá tí wọ́n fi rí pé òótọ́ lọ sọ àwọn náà wọn adájọ́ fún lábẹ́ òfin ṣẹ̀rí àgàn ànábì ọ̀sẹ̀ àdédé sọ yìí pé kọ́ńkọ́ń lọ pa ọlá rẹ̀ àfi nítorí pé ó ti dájú gẹ́gẹ́ bí níta ànábì gbọ́ torí pé kásẹ̀sì forí jiyàn ọ̀nà tó kásẹ̀sì pa lọ ẹ̀hẹ́n torí pé tẹ́ bá sẹ̀sì pa ẹ̀mí ò ṣe dá padà mọ́ àmọ́ tẹ́ bá sẹ̀sì forí jìn ẹ sọ pé ikú tó fẹ́ pọ́ tó ṣe ọ́n fi lọ́ọ́ kó jẹ́ kórìíre ó ṣe kíni kó pé eléyìí túmọ̀ sí pé ayé àti pé mo fẹ́ wá àwòkọ́sí ànábì inú eléyìí ò sí o wàá má lọ́ọ́ pààyàn kọ́ wá pé mo tẹ̀lé súnà wọ́n sì ń pa mí à wọ́n pọ̀ o torí pọ̀ pààyàn nìyẹn wọ́n pọ̀ eléyìí jẹ́ bá wọn. ṣùgbọ́n ànábì gan sallallahu alaihi wasallam ìgbà tó padà hàn sí pé ẹ̀sùn lásán ni wọ́n mú wá ìgbà wọ́n wádìí kọ́ hàn ànábì ni wọ́n fi lẹ̀ ànábì ni wọ́n fi sílẹ̀. Hmm. ọwọ́ nínú ẹgbà ọ̀rọ̀ láti ọ̀dọ̀ sábìt onágbà wa láti ọ̀dọ̀ Anas radiyallahu anhu wọ́n ní ibnu ammi Mariya ọmọ àbúrò abẹ́gbọ̀n bàbá Mariya kana yutahamu ha wọ́n ń fẹ̀sùn kàn pé ń bá alájọṣepọ̀ ìyẹn ni pé ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò lẹ́yìn tí wọ́n ti mú Maria wá fànàbì lẹ́rú àwọn èèyàn dájẹ́ mọ̀lẹ́bí rẹ̀ náà àwọn náà tọpasẹ̀ rẹ̀ wá wọ́n tọpasẹ̀ rẹ̀ wá àwọn náà wà ń gbé ibi tí ń gbé ẹni tí wọ́n jẹ́ fámìlì fún Maria ọmọ tẹ̀gbọ́dàbúrò ló wọn jọ jẹ́ òun ni wọ́n ń fẹ̀sùn kàn pé ń bá Maria alájọṣepọ̀ síbẹ̀ yìí mọ̀ pé lábẹ́ òfin ọlọ́ a sọ yìí pé àwọn mọ̀lẹ́bí pín sí méjì àwọn mọ̀lẹ́bí kan wà tó ẹ pé láíláí ẹ̀ tọ́ síra yín pé kẹfẹ́ ra yín gẹ́gẹ́ bí màmá rẹ̀ ọmọbìnrin rẹ bákan náà ọmọ àbọ̀mọbìnrin tó jẹ́ ọmọ ìyá rẹ bákan náà obìnrin tọ́jẹ́ gbọ́n àbábúrò bàbá rẹ ẹ̀gbọ́n àbábúrò màmá rẹ àwọn ọmọbìnrin tọmọ ìyá rẹ lọ́kùnrin àbí lóbìnrin bí gbogbo àwọn eléyìí ọlọ́run ṣe léèwọ̀ fún ọ láti fẹ́ wọlé ìkíni àwọn mọ̀lẹ́bí kan wà mọ̀lẹ́bí ni wọ́n ṣùgbọ́n tí wọ́n bá jọkùnrin táwọn jóbìnrin ẹ lè fẹ́ ra mọ̀lẹ́bí ni yóò àmọ́ tí ẹ bá ti jọ jẹ́ ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ sọ ọkùnrin sóbìnrin ẹ lè fẹ́ ra yín lábẹ́ òfin ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò wọ́n pè wọ́n ní abna'u wa banatul a'mam àwọn eléyìí wọ́n lè fẹ́ ra wọn lábẹ́ òfin ọlọ́run. irú ẹni tó ń fẹ̀sùn kàn yìí sí Maria bẹ́ẹ̀ ni wọ́n jọ jẹ́ ọmọ tẹ̀gbọ́n tàbúrò mọ̀lẹ́bí ni wọ́n ṣùgbọ́n wọn kì í ṣe maharim wọ́n yìí ṣe fúnra wọn torí ẹ̀ lófin ṣẹlẹ̀ àsọ pé ẹ gbọdọ sọra fúnra àwọn eléyìí ẹ̀gbọ́n nìwọ àbúrò rẹ wà ẹ wá ń bí ma wọ́n bí ọkùnrin òbí obìnrin òun náà bí ọkùnrin òun náà bí obìnrin àwọn ọmọ yín lọ́kùnrin lóbìnrin ẹ gbọ́dọ̀ máa tọ́ ń dàgbà débì kan ẹ mọ̀ yà wọn wọn gbọ́dọ̀ máa dá wà ń bì kan eléyìí jẹba tó wọn wá ń fẹ̀sùn kan ẹni tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n àbọmọ àbúrò bàbá Maria fóun ní ń bá ní àjọṣepọ̀ kẹsì máa wọ nǹkan o àkọ́kọ́ kò sí àwáwí kò sí àròyé kò sí àlàyé eléyìí tí Maria yìí lè rí ṣe láyé yìí pé ló mú òun tún lọ́ọ́ máa ṣèrànù tó bá jẹ́ kó ti ṣèrànù kò sí nítorí pé ara ń tí máa jẹ́ káwọn obìnrin kan lọ ṣèrànù ó lè ní kí bàbá tó dàgbà kó fi ọmọdé tó kéré jọjọ kó á jẹ́ kí bàbá tó dàgbà òun ò rójú à ń sí obìnrin lásọ wò ní gbogbo ògbà bóyá tára rẹ̀ bá gbé pépé lónìí láti lè róṣù kan àbọ̀ kára rẹ̀ ó tó gbé pépé bí àgúnmu bí àgbo iná ni wọ́n máa mú lò mára wọn tí ó fi di pé ara tún rọra sọjí bọ́bá sọjí gan bàbá tún lè jẹ́ pé tọ̀ yọ́ọ́ máa wò náà ní pé tọ̀ kí ni ń lọ kí lẹ̀ ń fẹ́ so irú àwọn wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn ìyàwó àdúgbò ni wọ́n fẹ́ ní ìgbà tí ayé bá ti polúkúrúmuṣu tó dàrú bá ti ṣe wàyí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀rù ọlọ. sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Yorùbá dání ọ̀n tó bá ti fẹ́ ìyàwó arẹwà ìyàwó àdúgbò lọ fẹ́. sọ̀rọ̀ náà níbi arúgbó náà tó bá lọ fẹ́ ọmọ pínrín sí ìyàwó àdúgbò lọ fẹ́ níbi tí ò ti sí bẹ́ẹ̀ rú ọ lọ àwọn náà máa rọra bá ara mú tí wọ́n máa bá sùn. a'udhu billahi minash shaitani rajim tànàbí wò rí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam gómìnà kan á sọ pé torí pé wọn ò tẹ́wọ̀n lọ́rùn gbogbo àbí òye wa wọn ò fólú ara ẹni tí ń fẹ́ kí ló ń fẹ́ tó ju àbùkù lọ nìyí kò sí ní tó ń fẹ́ tó lè ju àbùkù lọ lẹ́yìn wá àgbà náà ẹrú ọlẹ́rú ó tún níyàwó ẹrú kan kì í sọ pé wọn ò fún mi lẹ́tọ̀ mi ẹ̀tọ́ wò lẹ́rú ni kì í ṣe ìyàwó ìyàwó lẹ́tọ̀ ìdí nu tí òfin ṣẹ̀ríà fi sọ pé ẹ pín ọjọ́ kọ̀ọ̀kan fáwọn ìyàwó yín kò sì sọ pé ẹ bùn ẹrú wákàtí kan àbí ìṣẹ́jú kan kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ nínú ọjọ́ tíyàwó ní náà ló sì lọ bẹ́rú bọ́yọ̀sán bóyá wà àárọ̀ kò sí nídìí pọ̀ ń yọ lọ ọjọ́ tolú àrẹ̀ lẹ́nu ọbẹ̀ nìkan ni ọjọ́ tolú àrẹ̀ là ń lọ ọbẹ̀ nìkan tọ́lọ̀ ò kó wọn so irú àwọn báwọn ọrọ pé wọn ò fún mi lẹ́tọ̀ọ́ mi ọ̀sẹ̀lẹ̀ torí gbogbo ẹ̀ ó ti yẹ kó tún máa rẹ ni ẹ ti wájọ tèmi náà lónìí ẹ ṣeun sọ wàá sọ yìí pé wọn fún ọ ò lẹ́tọ̀ọ́ kankan ọ̀hún á sọ pé ẹ nítorí pé ọ̀rẹ́ tọ̀rẹ́ náà ló ti kọ́ lọ́mọ sí ránù kò sáyẹ̀ kò sáyẹ̀ jọ فقال النبي صلى الله عليه وآله وسلم لعلي بن أبي طالب رضي الله عنه تنفسوا كان أن تنفسوا كان النبي وصف علي ابن أبي طالب رضي الله عنه اذهب فإن وجدته عند ماريا يولى tọba fi ماريا. ka mọdọ maria ẹgbófin yẹn o lọ tọba fi lè ka mọdọ maria kìí ti lọ ibikíbi tọba ti rí kọ ra mu ìbínú ó ti kọjá ń ta ló ṣe ó gbá yẹn létí bàtà ń lọ gbá létí wọn á sọ gbogbo ibikíbi tẹ́ bá ti rí ẹ lórí ah ó ti ju etí lọ etí ni wọ́n lọ gbà kése pé ẹ lọ mú akábí léèrè sọgbà létí àbí ọgbà létí ókè wọn náà gbà létí sàn á sọ bẹ́ẹ̀ ibikíbi tá a bá ti rí ẹ bẹ lórí ìyẹn ni pé ó kéré sí nọ́mbà etí ọmọ tó gbà wọn sọ̀rọ̀ kí n gbà tó gbọ́ ọmọ létí èmi lọ gbà létí ẹ bẹ orí ẹ àbá ókè tọ́ba wa lé ọmọ ǹdí ńkọ́ abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin tọ́ba àdán mọ́ kò bókò ńkọ́ irú pípa ò lẹ́pa àwọn bẹ orí ẹ̀ kó tó wá di kó àwọn bẹ orí ẹ̀ ìròyìn tó ti dé wá bá yín pé kọ̀mọ̀gbọ́mọ létí irọ́ wọn mọ̀ pa ọmọ abẹ ẹ dákun fẹ́ẹ́ ti dọ́dọ̀ rẹ̀ sẹ́ ẹ mọ̀ pa o <laughs> ìwọ tó o ní kí wọ́n pa ọ̀rọ̀ padà ṣebí wádìí lọ́ọ́ ẹ̀kọ́ síwájú abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ìwọ wádìí síwájú ìpàṣẹ ló ti síwájú oní gbogbo kíbi tí wọ́n bá rí kí wọ́n pa wọ́n padà wá yí ọ wípé kò gbọ́mọ létí etí lẹ́yìn sì fẹ́ tì torí rẹ̀ wípé kí wọ́n pa torí ọ̀dọ̀ wa kájẹ́ ni tó ṣe wípé àní máa fi wà wára àní máa fi dájọ́. Ànábì sallallahu alaihi wasallam ó ní lọ tọ́ ọ bá fi lè ka mọ́dọ̀ Máríà. fọ́bìrì ọ̀nàkọ́ bẹ́ orí ẹ̀. ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ ọ́ ọ̀tá mọ́dọ̀ rẹ̀ wọ́n wá ń pa àlọ́ Egypt wọn. sọ́yẹ kó nìkan dá wà pẹ̀lú ẹ̀ kọ̀ kó wọ́n dá wà. lè má dá nítorí wípé òun yún lódodo fámìlì ni wọn ṣùgbọ́n fámìlì tí ò dá nìkan wà pẹ̀lú obìnrin ni. àti ká má pé ń ṣe nǹkan kan tí ò tọ́ sí i ṣé ká béèrè rẹ̀ náà ni. àwọn ọ̀rọ̀ kan wà ń bẹ̀ ń tànà bí sọ̀tọ́ yẹ kó yé gbogbo ẹni tó bá ní làákàyè lọ tó o bá ka mọ́dọ̀ Maria tó o sì bá pé ń tán fẹ̀sùn rẹ̀ kan pé máa bá a ṣe ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ orí ẹ̀. ọ̀dà eléyìí já sí pé wọn ò ẹ wó pé irú ẹni tí wọ́n fẹ̀sùn kàn yìí sábìlẹ́kọ ni àbí èso abilékọ sọmọge ni àbí èso ọmọge wọ́n sáàní tó o bá ta mọ́ bẹ́ẹ̀ lórí ó súnmọ́ kọjá irú abilékọ ni. ó sì súnmọ́ kọjá mari ni ó sì súnmọ́ kọjá pé wọ́n fẹ́ kí wọ́n pa ni ní ìbáwí lórí aburú nǹkan tó ṣe ó lè bá jẹ́ ìhánilétí fún gbogbo aráyé yòókù pẹ́bi táwọn ẹbí bá ń rìn sí ẹnìkan lẹ́tọ̀ọ́ sí kó rìn síbẹ̀ eléyìí ó sì tún ṣeéṣe ìgbà tí Maria ti jẹ́rú wọ́n máa búrò àbẹ́gbọ̀n bàbá rẹ̀ yìí náà tún jẹ́rú. ọ̀rọ̀ à ń wádìí pé sábìlẹ̀ kan ní sọ́mọgé ní kọ̀sẹ́lẹ̀ nítorí mú ṣe tó ṣe nsánàbì sallallahu alaihi wasallam ọlẹ́tọ̀ sí kan ọbẹ̀ lù. ṣé eléyìí ni. Ali radiyallahu anhu sábàá bá. ìgbà tí ó dọ́dọ̀ rẹ̀ tọ́ba lọ bá ń bi títí ń gba tẹ́kùn kò sí lọ́dọ̀ ẹni tí wọ́n rò pọ̀ wà. tọ́ àlè wa sọ fún pé ọkùrọ̀ch jáde lọ́ba náwó sí ó sì di ọwọ́ rẹ̀ mú àlè ìbá fà jáde ń bẹ́ẹ̀. gbàtà lè ọfà jáde wọn bá yẹ̀ wò wọn yẹ̀ wò wọn bọ́ sókò tó ń di rẹ̀ wọn yẹ̀ wò wọn bọ́ sókò tó ń di rẹ̀. fẹ́ mọ̀ pé bíbọ́ sókòtò nídìí. tí ìṣẹ̀lẹ̀ bá gbà pé kí wọ́n yẹ ṣòkòtò wọ́n yẹ ẹni tí ń bẹ nu ṣòkòtò èèyàn wò kò sí nǹkan tó burú ń bẹ lábẹ́ òfin ọlọ. gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ ní ọjọ́ àwọn Banu Qurayza Ànábì sallallahu alaihi wasallam ń sọ fáwọn sàhábà pé la yusalliyanna ahadun minkumul asra illa fi Bani Qurayza ẹnìkan nu yóò gbọ́dọ̀ ṣe asúrì lónìí àfi lọ́dọ̀ àwọn Banu Qurayza ìgbà tí wọ́n ti bẹ̀ léde kúkúrú wọ́n ní ìdájọ́ Sa'ad ibn Mu'adh làwọn fẹ́ gbogbo ẹjọ́ tó bá fi dáhùn àwọn gbà wọ́n nítorí pé àjọ àsọyépọ̀ kan bẹ láàrin àwọn látàrí jahiliya nítorí pé Sa'ad ibn Mu'adh ó ń lọ síwájú fún àwọn house Sa'ad ibn Mu'adh ó sì ti ṣèṣe ní Gazwatul Khandaq Gazwatul Ahzab wọ́n wá gbé wá lórí pọ́ntẹ́rẹ́ ìgbà tá ń gbédé báyìí anabi sallallahu alaihi wasallam ni qumu ila sayyidikum ẹ dìde láti láti pàdé aṣíwájú yín wọ́n dìde wọ́n pàdé rẹ̀ gbàtà gbé kalẹ̀ anabi sallallahu alaihi wasallam ni àwọn èèyàn yìí wọ́n ti gba gbogbo ẹjọ́ tó bá dà ah wọ́n gba ẹjọ́ tó bá dà níbẹ̀ ok mo dájọ́ lórí wọn pé àwọn Yahudi yẹn ó lóun dájọ́ lórí wọn pé gbogbo àwọn mùkọ̀tìlúnà tó wà láàrin wọn tí wọ́n jẹ́ jagunjagun ẹ pa wọ́n gbogbo àwọn ọmọ wẹ́wẹ́ àtàwọn obìnrin wọn ẹ mú wọn lẹ́rúgun. E anabi sallallahu alayhi wa sallam ní laqad hakamta fihim bi hukmillahi fawqa sab'i samawati ẹjọ́ tó dá wọn yìí náà lẹ́jọ́ tó lọ́n dá wọn láti òkè gbogbo sánmà méjèèjì wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bẹ́ wọn lórí tẹ̀wọ̀n náà ní àwọn faramọ́ ìdájọ́ tí Sa'ad ibn Mu'adh bá dá wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bẹ́ wọn lórí. tó àwọn kan wá wà àti ìmà ṣé àwọn eléyìí ti bàlágà àbí wọn ti bàlágà torí wọn sọ pé àwọn jagunjagun ìgbà tó máa ti tó máa múrogun jagun iná nígbà tó bá ti bàlágà pé láti á pé èèyàn bàlágà ọ̀kan náà ni tó sojú wọn tọ́lọ̀ ní kí wàhálà ọjọ́ yìí kó sí ń fìlà kọ́ má bẹ́ lórí oníwà fún wa ń ròyìn ó ní wọ́n bá bẹ̀rẹ̀ sí yẹ̀dí kálukú wọ̀ ibi tá à ń lọ fi <laughs> pé ọ̀rẹ́ ẹ á máa yẹ ṣòkòtò olú ẹ wò ó tí ì kó sínú wàhálà ni mo bá ń yẹ di kálukú wò pé só ti hunrun abẹ́ àbí ò ti hunrun abẹ́ kìí ṣe irun yẹ́rẹ́yẹ́rẹ́ kan bí ìyá adìẹ bí irun tí máa ń hù lábí adìẹ hmm, irun tó yí tí máa ń hù láyìíká abẹ́ kò bá jẹ́ ọkùnrin kò bá jẹ́ obìnrin. tí irun yẹn bá ti hù yíká abíá àyíká abẹ́ òun tó ti bàlágà ó ní wọ́n bá yẹ mi wò ń jọ wọ́n rí i pé ń ti bàlágà ló fi láǹfààní àti máa fún wa ròyìn sọ de eléyìí irú èyí tó ń fẹ̀sùn kàn yín náà pé ń bá wọ́n fa idha huwa majbubun wọ́n bá bá a pé abẹ́ ọkùnrin rẹ̀ wọ́n ti gé abẹ́ gígé lónìí laysa lahu dhakar kọ̀ lábẹ́ kí ni bàbá wọn fi ṣe àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n sì ní ń bá ẹrú ànábì lò pọ̀ ṣé ẹnu ní fi ń bá lò pọ̀ ní àbẹ́ ọmọ àka kọ́ lọ́wọ́ gbà wá o lọ́wọ́ àwọn agbọ́ yìí sọ yìí láti ànábì nufa táwọn èèyàn bá tájẹ́ sí èèyàn gbogbo bí tó bá tún sálọ àwọn náà lọ́ọ̀bà sọmọ pé <laughs> ẹ̀ka kí wọ́n tájẹ́ tiẹ̀ lódò ọba jẹ́ ń sálọ owó mẹ́sàn-án jàre o tún débẹ̀ náà o tún bá wọn bó tún dà gàǹbarí láti gàǹbarí àá àwọn olójú kónkó tá a sá fún náà la tún bá mi ó di lọ́rùn o tún dé lọrin a ah, kí ló tún gbé yín débi yín tó gbé ah, àwa ń bẹ lẹ́yìn rẹ gbogbo ṣé tàtìlẹ́yìn àbí tàdánwò o tún di mọ́kúá àwọn náà ló tún bá ó di òwe lárúbáwá pé ayína mẹtẹjẹ tó alùpàṣà àdẹni gbogbo bí mo fà lọ mọ bá wọn náà ni gbogbo bí tí mo sá lọ láyè mọ bá wọn daràn yín náà ni torí di eléyìí láti ayé ànábì ọmọ ọlọ́mọ tí ò nídìí tí ó fi bóbìnrin lò wọ́n sì dẹ́sùn sí lọ́rùn débi kí wọ́n fi dà á wá ká ó ti bẹ́ lórí kótó di kí wọ́n rí pé àṣédìí òsì àbẹ́rẹ́ rí kàmbẹ́ tọ́ wọ́n bá yẹ̀ di rẹ̀ wọ́n bá rí pé wọ́n ti gé gígé lọ́wọ́ àti wọ́n gédìí òpé ká ẹni wọ́n gédìí rẹ̀ kò pé kó kú torí ẹ̀kọ́ lọ́wọ́ gbani lọ́dọ̀ àwọn bàbá ń gbàjámà olóòlà tí ì sì yí dá tọlọ kọ́ ní ẹ̀yìn tó fẹ́ kọ́ ńlá àbá lọ́mọdéjì wọ́n pè ní màjèbó bẹ́ẹ̀ màjèbó ọkùnrin ń gígé oníwọ́n á ní bóbìnrin lò Ali radiyallahu anhu ìgbà tó ń rí bẹ́ẹ̀ nínú oko lẹ́ni tó wé èkísà mára nígbà tó rí dà ẹ̀rú bá aṣọ tó wé mẹ́ra bọ́ àlùyìí bá rí bẹ́ẹ̀ ìdí ti gbé kò nídìí ìdí náà ló sì fi lè ṣe tí wọ́n ní í ṣe yìí àtikẹ́rù ọba yẹn gbà mí náà tún wúlò sẹ́wọ̀n kókò ní kí wọ́n bọ́ sókòtò má mi ń dì ìbẹ̀rù lọ́yọ ìlọ́dì rẹ̀ dànù fa idha huwa majbubun la dhakara lahu. tọ́ Ibn al-Qayyim ó ní ìdájọ́ yìí ó dojú sún àwọn èèyàn kan kàkà tí wọ́n sẹ́nu dédé síbí wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lu àdéhìí wọ́n ń wá ayẹ fún táàfì sọpọ́ lẹ kò ṣeé fi sẹ̀rí bẹ́ẹ̀ sì ni ó múlẹ̀ kìí ṣe kọ̀ǹdẹ̀ ó gúnrégé kìí ṣe tọ́lẹ̀ wọ́n láwọn ẹlòmíì wọ́n túmọ̀ rẹ̀ sí pé kìí ṣe kí wọ́n ní wọ́n pa ọ́ nǹkan tí ànábì kan gbà lérò ni kí wọ́n lọ dẹ́rùbà nítorí lílọ tí ń lọ bá Maria kò rí bẹ́ẹ̀ jàre wọ́n ní wọ́n lọ pa gangan ni wọ́n ní wọ́n lọ pa gangan ni ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé ntó yẹni ló yẹni gbogbo wa pátákà sára ọlọ́run ẹlẹ́dàá wa ó ti sọ̀nà àbáyọ fún gbogbo wa ọlọ́run fi ìfẹ́ ọkùnrin sí obìnrin lọ́kàn ó máa ń fìfẹ́ obìnrin sọ́kùnrin lọ́kàn ọlọ́run ọba ọ̀wá fẹ́ wípé ká gbé ìfẹ́ yìí gbọ́ ọ̀nà tó tako ọ̀nà òun ìyàwó ni kò fẹ́ mọ́nyálè ìyàwó ni kò fẹ́ mọ́ bóbìnrin dọ́rẹ̀ mọ́ bọ́kùnrin dọ́rẹ̀ ọkọ ni kò ní mọ́nyálè mọ́ pa láṣìírí rẹ ni kí ni já láṣìírí àlè wọn ń pè láláṣìírí àṣírí wo ni ń bò fún ọ nọ́ọ̀sẹ̀nsì ìyàwó ni kò fẹ́ ó pàtàkì tó rẹ́sìn ni kì í ṣeré ọkọ ni kò ní ẹ̀sìn ni kìí ṣeré by the time tí àwùjọ bá bàjẹ́ iná lẹ́rìí tí àwọn èèyàn dààmú fúnka níyàwó má bíi ká máa bóbìnrin dọ́rẹ̀ wọn dààmú fúnka lọlé ọkọ má bíi ká máa bọ́kùnrin dọ́rẹ̀ àsìkò ìgbà tí wọ́n bá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tí ń ṣẹlẹ̀ sí wọn àbí ìtàn ti là kọjá yóò mọ̀ yẹ̀yìn lẹ́nu pé sí láyé yìí náà bí ẹni tó sọ pé òun àtọkùnrin kan jọ ń dọ̀rẹ̀ àwọn wà lórí bí àwọn fi bí mẹ́ta ẹ torí tọlọ tala kóbá ni àwọn ọmọ yẹn la kóbá nítorí pé àwọn ọmọ wà lábẹ́ òfin tọlọ wípé wọ́n wà láì ní bàbá bó tilẹ̀ jẹ́ pé wọ́n níyà ok ṣé ẹ̀yin ò ní bàbá ń ti ẹ kúkú ní bàbá sókè á ló ti tẹ́ sọmọ tí ń jàǹbá. So, nǹkan tí ò ṣẹlẹ̀ sẹ́yìn ẹ lọ bọ́mọ wá àjọ ń bẹ̀rẹ̀ nì mo sì sọ pé òní mo fẹ́ fẹ́ mo sọ fún bàbá mi mo sọ fún ìyá mi wọ́n sọ pé àwọn ò lè gbà kí n fẹ́ nítorí pé ìkùnsínú kan ti ń bẹ láàrin ìdílé méjèèjì àwọn ọmọ sì ríra wọn àwọn fẹ́ fẹ́ra wọn torí ìkùnsínú rọrùn ẹ wá gbégi dínà ẹ lọ́mọ tí yóò ní jẹ́yàwó fún wa ń bẹ̀ kàkà tọ́mọ yóò ọba sì fi jẹ́ ìyàwó fún wọn bẹ́ẹ̀ ẹ yà gbọ́mọ olódì yín sí ni àwùjọ bíi lẹ́ẹ̀ so àwọn ọmọ wọn wá sọ pé à ń bára wa sọ̀rọ̀ ẹni à ń bára wa sọ̀rọ̀ ẹni so òun ti mẹ́ ẹ̀hẹ́n ẹ̀ ń bára yín sọ̀rọ̀ lẹ́ bá lóyún àbẹ́ bára yín sọ̀rọ̀ ẹ lẹ́ bá lóyún oyún yẹn sàdédé so tó wá lóyún ẹ bá rí i pé ọ̀rọ̀ agbọ́mọ gbé so ẹlòmíì lọ so igi pẹ̀lú ẹlòmíì nígbà táwọn òbí rẹ ti sọ pé kò ní fẹ́yìn tálá àmàpọ̀ lọ́mọ náà tó bá dájú pé ẹni tó náà zina kò lè ọmọ ọmọ zina náà ni àwọn ọmọbìnrin ni wọn sọ á fún wọn ní oríkì ó kọ̀ nagijẹ pé ìranù bí yìí ọmọ ìyá rẹ ni o àmọ́ ìranù bí yìí. A'udhu billahi minash shaitani rajim. ọ̀pọ̀ ẹ̀mẹ́rin ìyá làwọn tó ṣe yí pé ọkọ yóò sì parọ́ fọ́kọ ikú àwọn mọ̀lẹ́bí òun wọ́n wà ní wọ́n ní ṣíṣe kò sì yẹ kó wọ́n mọ̀ lọ bá wọn ṣe sáwọn ni mọ̀lẹ́bí rẹ ta mọ̀ kó wà ń kútu ẹ̀ ń jí ọ̀tà láàmọ̀ káwọn mọ̀lẹ́bí rẹ wà lọ́ba pépé lè mọ gbogbo fámìlì ọ̀tá ni ńlọ lè ní o kọlọ kútu kankan o hòtẹ́ẹ̀lì lọ́fẹ́ lọ sínú ìlú náà o hòtẹ́ẹ̀lì ní kútu ẹ̀ ń jí wala hawla wala quwwata ṣe irú láìfù burúkú yìí tí ìwọ bá jẹ́ ni tó ṣe pé ọjọ́ sábàbí tírú rẹ̀ fi ń wáyé ẹkú palẹ̀ mọ́ torí pé irú rẹ̀ náà ṣẹlẹ̀ sáwọn ọmọ rẹ̀ o bí wọ́n ṣe ń gbọ́mọ ọlọ́mọ tó ń gbé àǹtí aláǹtí tó ń gbé yẹ oníyà lálẹ́ wọn náà ti ń roko búrẹ́ dé àwọn ọmọ rẹ̀ tí wọ́n jẹ́ ń bẹ̀. tó bá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ burúkú yìí ó mú ànábì sallallahu alaihi wasallam sọ pé tẹ́ ẹ bá ti rí ẹ pa ẹ bá rí ibi tá a wí ẹ pa. sẹ́mi kọ́lọ́ tí ó yọ ń tin náà ni wọn kọ́kọ́ bá ń bẹ̀ yíyọ ọlọ́ọ̀ni ẹlẹ́ẹ̀kejì wọn tún wá bá pé wọ́n kàn jẹ́ body without engine àbẹ́ẹ̀kẹ́ tiẹ̀ lọ́dọ̀ àwọn mẹ́kù tí wọ́n bá páàkì bọ́dì mọ́tò lẹ̀ tó sì dáa títí débi ká kó bẹ̀ ká máa lọ kánù ni nítorí pé láìsí engine bó lọ fẹ́ lọ kò síbi tó fẹ́ lọ wọ́n tiẹ̀ ní tó bá ní engine ga tí ò bá tún lépo nu kò síbi tí ó dé ambos bọ́ sí agolo lásán ṣẹlẹ̀ yìí báyìí èyí tí wọ́n fẹ̀sùn rẹ̀ kàn kò lé engine tí ń ṣe sẹ́m ọlọ́run ẹlẹ́dàá tún fi yọ torí ẹ̀kọ́ pọ̀ nínú àdéhìí yìí wọ́n sì di pé àṣàkáṣà àṣà abú eléyìí tó ti gba ayé kan àṣà zina ẹni tó bá jẹ́ pọ́ bára rẹ̀ nínú rẹ̀ ó gbéra rẹ̀ wọnú ẹ̀ kọ́ yọra rẹ̀ kó nu ẹ̀ wọ́n kì í fi sórí rẹ̀ aburú náà máa bá pàdé mbẹ́ ẹ̀yin ẹ̀ wọ àrùn oríṣiríṣi náà bàbá ńlá àti ìyá ńlá wọ̀ gbọ́ nípa rẹ̀ rí tí ń tara zina ṣẹlẹ̀ sáwọn yẹn bó lu ẹgbẹ̀rún kọ́ńdọ̀mù kọ̀ọ̀ràn bọ́lọ̀ ń bá fẹ́ mu ọ. torí de eléyìí kájà wọn bẹ ẹni tí máa ń serú ẹ. káwá pé àlá tiwa ni àti pé papọ̀ agan bá jọ gbẹndàkìyàwó tó máa ń mú àwọn olè àwọn ajàgùdà gbẹwìrì àwọn apààyàn àwọn olè bọ́ bẹ̀. àwọn tó bá ti ní fáìlì ìdìnnà lọ́kàn o wọn àkótọ́ adébíyàwó. eléyìí túmọ̀ sí pé kẹ́ ẹ mọ̀ pé ń dáràn kẹ́ ẹ tún máa fi ọ̀ràn tẹ́ ń dáyìn kẹ́ ẹ máa fi ṣe fáàlì ó túmọ̀ sí pé ẹ máa ń rò ẹ sì fi ọlọ́run ọba péré nítorí pé ń ọlọ́run bá pé kinní kan ọ̀dà ìjìnà gbogbo ẹni bá fẹ́ sórí yóò jìnà sí ni ká fi dáṣà ó túmọ̀ sí pé gbogbo ẹni bá ti ń kó múra sí nítorí ọ̀rọ̀ ìtọ́ lọ́wọ́ fi máa wọ òjùbá náà lọ gbọ́rọ̀ ọ̀rọ̀ ìtọ́ lọ́wọ́ fi máa wọ òjùbá lọ sọ́ọ̀nù torí di eléyìí ọlọ́run lè dáhùn wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ẹ má sùnmọ́ zina o ìbàjẹ́ ni o ọ̀nà àbúrò ni gbogbo ẹni tó bá gbọ́n torí rẹ̀ bá pé oníṣe zina torí kọ́ lọ́wọ́ sọ pé ẹ má ṣe lásán ọlẹ́ ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ tẹ̀sí mọ̀ pé má súnmọ́ ọ́sàgbà má ṣe. bákan náà àwọn máa lè wọ́n pọ̀ látàrí zina àwọn máa lè pọ̀ bàjẹ́ látàrí zina. ńgbà bú ẹnìkan tó máa lè ó ní àtọ́bá délé ajá fún àwọn máa lè pọ̀ nù ìdílé gbogbo kálukú lọ máa lè sẹ́wọ́n tún fa wọ́n fa fáìlì bàbá wọn ya nítorí pé ẹnìkan là ń wò tẹ́lẹ̀ pò lọ máa lè sẹ́sì wọn pé yorùbá à èdè yorùbá yìí bí tóònù tó mú jáde bó bá ṣe kí sí bó bá ṣe lẹ̀ sí ó máa mú tùmọ̀ wá ọ máa lè ọ yàtọ̀ máa lè ọ bá gbé tó kí subhanallah ó ní ìtumọ̀ tó ju fún ogbe kó fúyẹ́ lọ. ìgbà táwọn lọ màlè wọn ni táwọn àlọmọ ọkọ gbogbo léyìí wọn fa fáìlì bàbá yà pé á bàbá yìí ti ń dáràn ọjọ́ pẹ́. ó túmọ̀ sí pé aburú yẹn ó rìn kọ́lá bí tá à ń lérò nínú àdìsí kan anabi muhammed sallallahu alayhi ó ní àlòmọ mi ò ní yé bẹ nínú oore lópin ìgbà táwọn ọmọ zì náà bá ti pọ̀ láàrin wọn. ẹ̀yin náà wo ń tálùmọ̀ kó sí lónìí ọmọ zì náà pọ̀ bàjẹ́ àwọn Yorùbá wọn á yí ọ̀rọ̀ kan ló ń bẹ̀ wọn àwọn náà ní tí ẹ bá rí lẹ́ka tí ń tòrò ọmọ àlẹ́ ibẹ̀ ni ò tí ì dàgbà tó bá dàgbà yóò jẹ́wọ́ bó ń ṣe jẹ́ fún un so eléyìí túmọ̀ sí pé ẹja kíyè sára ọ̀pọ̀ ẹ̀mọ́yọ́ máa lè ló ti jogún ẹni tí ọ̀rẹ́ kó jogún nítorí pé bàbá tí wọ́n ń pè ń bàbá rẹ̀ o kẹ́sì náà ló ti wáyé gba ara ó lẹ́tọ̀ọ́ láti jogún ẹ̀ ọgọ́rọ́rù rẹ̀ ló ti ṣẹlẹ̀ ọ̀pọ̀ ẹ̀mọ́yọ́ máa nífọwọ́ lálẹ́ sẹ́ à lọ́dọ̀ bàbá mi bàbá o bàbá zina lélẹ́yìn ẹ̀ bàbá zina kì í ṣe bàbá ọkọ amáyé bàbá zina lónà ìfọwọ́ lálẹ̀ nílé ọmọ ọlọ́mọ tó rò pa mu ni ńlẹ́ gbagba kúpa fúyàwó ọmọ kan torí bàbá tèmi náà gbarú ẹ̀ fún mi ẹgbọ́rọ̀ ọmọ wa ni wọ́n ní mi ò lọ́mọ kankan bí yọ da púpọ̀ pé ká kóra wá ń jà nù ká dé ṣòkòtò wa kó lè dán. kama sì ṣe gbé ọkàn wa lọ bi zina láéláé wàláhì abùkù ńlá ni o àìdá ńlá kọjá pé o bí màkàn rí gbọ̀nà zina aburú ni aburú ńlá ni torí ẹ̀ ló ti jẹ́ pé ká máa máa ṣe zina àti ká máa yọ́ sí kò sí ìtọ́da ìdí nu tẹ́fìrí àwọn ọmọ tó lọ fẹ́ yàwó. tọmọ ó dúró lálá gbọ̀ngàndàn pé bó ṣe yẹ kí bàbá ọmọ yìí kó pe gbólóhùn fóun fọmọ fóun níyàwó ẹni kó pè kó clear lọ́rọ́ wọn fẹ́ já sípò ń dọ́gbọ́n ṣe zina kó wọn bá bàa ṣe zina rárá rárá rárá ló ń ṣe kóró ń jánu títí dòní wọn lè jẹ́ kí bàbá kan kó bóun pé a ti fi fún a ti fi fún aná kí ni fi fún. ọ̀hún sọ wípé ọkọ̀ ọmọ yìí fún ní ìyàwó kó ló sọ pé mo gbà á níyàwó torí pọ̀rọ̀ zina kìí ṣe wàsá èèyàn má bàa sórí ibú èèyàn gbọ́dọ̀ sọ̀ra fún èèyàn gbọ́dọ̀ jìnnà sí torí pé burú ọbàjẹ́ lọ́lọ́run ti fi àwọn ìfìyàjẹ tó tóbi ó fi lélẹ̀ fún kò ì tí ì níyàwó ó ṣe zina ẹgbọgọrùn á wàá gbé fọ́dún kan kìí ṣe wàsá ó ti níyàwó rí àjọ ìpè wọn sọ lóko títí tí ó fi kú wọn sọ lóko tí ó fi kú o ti sọ̀rọ̀ kó ti sá kó ti sá ìfilẹ̀ à ó sábà o so wọn rà mú náà so nítorí ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí ìbàjẹ́ lọ́pọ̀lọpọ̀ fi ń sayọ most especially ọmọ school ọmọ sùkúlù wọ́n mọ̀ pé àsìkò náà ìgbà ló nígbà ló ìgbà tó wà nìyẹn bọ́n ṣe ń gbé kúkúrú lọ́mọ gbé gíga ó tún ti ṣe zìnà ọwọ́ ṣe zìnà tó wọn bẹ lọ́nkọ́ lọ́mọdé odòyún agbàgbé láti lo kọ́ńdọ̀mù mi wọ́ lọ́wọ́ ẹ̀gbọ́n òkè ọlọ́run ẹ̀ tó ń sọ fún báyẹn. mẹ́rin ọlọ́mọbìnrin wọ́n rán ọ lọ skul lérò pé bóyá bóyá ó lè lọ sùkú kọ padà tún kọ́ àárí sẹ́kàn sí bóyá adàgbàgbàyànù fún mọ̀lẹ́bí ni làwọn rò pọ̀ jẹ́ sùkúlù ló dé tán tọ́ba daṣẹ́ wo sùkúlù ẹlòmíì ò tiẹ̀ lọ́rọ̀ tó lè sọ láti sọ pé òun èsàṣẹ́wó tẹ́nìkan gbàgbọ́ gbogbo òdínà ló gbé ta yìí wọ́n á ní aṣẹ́wó welcome wọ́n á ní talẹ̀ ń báwí àbórí yín dàrú ni ọ dájú pé orí tí wọ́n lè má dàrú kọjá pé tiẹ̀ lọ́dọ́ta. nítorí pé ọmọ náà àbí wò ni wọ́ọ́rú asẹ́ asẹ́ asẹ́ ẹ̀fẹ́ kì lọ́wọ́ wọ̀ jáde kí ló ń polówó. ẹ̀yin ẹ̀sìn máa wo bí ẹ̀ bá jáde nínú campus tọ́wọ́ títì. So kò ní kankan tó fẹ́ lọ sí o àwọn adọ́dọ̀ yóò búrẹ́dì agbéwò pétò ní ní àbítànà kò fẹ́ ra búrẹ́dì o yóò tún rìn síwájú kéèkì yẹn ẹyin wà nú àbí òsì ẹyin nú ẹ kò ní ìyá kankan o yóò tún padà kẹsà lè pé kẹ́yìn aláìní sẹ́nà tẹ wà lọ́ọ̀kan kẹ́rí ẹ wá ṣe sèṣì láì ládìẹ bẹ́ẹ̀ni kò bá ṣe sè yóò sọ fún wọn lẹ́nu ah, ah, ṣé wo ni ni òtó wo ni ni àbí wo yẹn ni òtó yẹn mọ́ ẹ̀sẹ̀ ra lẹ́gìsì ni lẹ́gìsì sì tún jẹ́ ti ni bọ́sí kọ̀rọ̀kọ̀ yẹ̀wò tẹ́gbà gírèsì lọ́wọ́ rí àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ Juliana Miriani àwọn ni wọ́n wọ̀ rí lu òyìnbó wọ́n máa wá kúlórósù àbí kí lẹ́yìn pé wọ́n máa kólu aṣọ kó sáà máa jẹ pé ẹ̀yìn wọ́n ti pé gbogbo làpálàpá ti ń da gírèsì tó wọ̀ rí láàmú kọ́mọ́bà lẹ́mọ̀ náà ń tán ìpolówó ṣé sùkúù nù ẹ̀yin dàbí bàọ́jì wọ́n dàbí kẹ́mísírì ẹ̀yin dàbí ẹnjìnírìn tó ọlọ́nkọ́ àgíríkì nu àkúkúrí kó gbé bọ́kẹ́tì lọ́kọ́ gba fáàmù wàláhì àwọn nǹkan ìbànújẹ́ yẹn ti pọ̀ jù bàbá ọlọ́run máa ti ṣe sùkúù wọ́n rán ọ lọ sùkúù ọ̀wọ́ agbóyún wálé. òun ọ̀gá àdúgbò lọ wọ́n bá kẹtẹláìsì inú rẹ̀ kẹ́kọ̀ọ́ náà lọ́lọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ti dáràn lẹ́nu ìgbà tí ń kẹ́kọ̀ọ́ lọ ó ti lọ́ màlì wọ́n mọ̀ wá wọ́nà àbáyọ ẹ̀jọ́ nínú Islam títí gba òun Islam gbà pé wọ́n lè sẹ́yún because abẹ́ ẹgbọ́rọ̀ because because what? akramakumullah ntí ọ̀dà kọ̀dà ó lè bò bọ́bá bò mọ́yàn lọ́wọ́ tí wọ́n mọ̀ ó lè bò mọ́lọ̀ lọ́wọ́ ẹ dákun kí lèèyàn wá bá débi kọ́ ọmọ bọ́sọ̀kò tó ń di obì kí lọ fẹ́ yẹ̀wò mbẹ́ tó fi wá di pé zina ń ṣẹlẹ̀ a'udhu billahi minash shaitani rajim ẹjẹ́ àjìnà sí ti ọ̀dà ẹjẹ́ abẹ́rù ọlọ́run ẹjẹ́ arántí jọ́tà kù ẹjẹ́ àwọn ti jọ tí á bára wa nù sàárè wa ẹjẹ́ àwọn ti jọ tá dúró tọ́lọ̀ wọn bó ṣe dájọ́ fún wa gbogbo ní tọ́jọ́ tó bá ṣẹlẹ̀ sí wa lára àbúrò wa lára àǹtí wa lára ọmọ wa lára aya wa lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀gbọ́n àbábúrò bàbá àbíyá wa onídùnmọ́ wa kí ló dé tá a fi ń lọ ọmọlàkejì kí ló dé tẹ́ pa àwọn ọmọ bá ń di ìranù ìdí ìbàjẹ́.

Aleykum salaam. bàbá báyìí ọmọ tí ó fẹ́ máa gbé ìlú. alákọ̀ọ́kọ́ ẹni tí bàbá kan bá bí máa gbọ̀nà zina tọ́mọ yẹn bá jọmọbìnrin sẹ́rù bàbá yẹn lè fọmọ yẹn lọ́kọ bóòlù ṣe jẹ́ pé àjòjì ó fìyàn lọ́kọ yéé ṣe bàbá rẹ̀ lábẹ́ òfin ọlọ́run gbàtẹ́sì ti ṣe bàbá rẹ̀ lábẹ́ òfin ọlọ́nkọ lẹ́tọ̀ọ́ sáti fi lọ́kọ ìyá lásán ló ní kò ní bàbá àwọn aṣíwájú àwọn mùsùlùmí ní òfin ọmọ bẹ́ẹ̀ lọ́kọ bẹ́ẹ̀ bá ti wá mọ̀ pọ́ máa zina lẹ́nìkan èyí sì ẹni tí wọ́n ń pè ń bàbá rẹ̀ àbí tí ń pè ń bàbá rẹ̀ ní òfin fún yín o àìjẹ́ bẹ́ẹ̀ òfurufú lọ́fọ̀ máa fún yín tó aṣíwájú àwọn mùsùlùmí ní ọ̀fọ̀ máa fún yín àwọn lè sọ pé ta ni mọ̀lẹ́bí bàbá àwọn. Baba, àwọn ọmọ yẹn ò ní mọ̀lẹ́bí bàbá torí kó kò ní bàbá tilẹ̀ náà èyí tó jẹ́ pilẹ̀ kò sí táwa ni mọ̀lẹ́bí ta ni mọ̀lẹ́bí òfurufú kò sí mọ̀lẹ́bí òfurufú náà lò òfurufú torí délé ọmọ ò ní mọ̀lẹ́bí baba. tó aṣíwájú mùsùlùmí ni yóò fi lọ́kọ ẹni tí irú bàbá bá ń bá kú lẹ́yìn tó sì ti fi yéèyàn pọ́nà tó ń gbà bí yín ni pé kò sí igi láàrin òun àti ìyá yín tó ń fi tó ń fi di pé òun pọ̀ yín jáde. wọ́n á ní ṣé alimasa fún gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ọmọ rẹ̀ fún ta ni ọmọ rẹ̀ fún bàbá ń bàbá bàbá tiẹ̀ òfurufú ni ṣé ọmọ ṣàdúrà fòfurufú rárá ìyá lòun ní kò ní bàbá torí bàbá tí a lè pè bàbá rẹ̀ ọ̀daràn ni torí pé bí gbọ́ná zina òun gángan ló ṣe sábàbí kọ́ ma wọ́n má ní bàbá láyé ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ bàbá ni ọmọ tọrọ àforíjì lórí ọ̀ràn tó da tó bí ma lọ́nà tó mọ̀ ní bàbá náà. orúkọ ah, orúkọ sọnù ẹ mọ̀ pé ní lágbọ́dọ̀ ọmọ Abdullah gbogbo wa. Abidullah wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ ẹ máa wá bò láti rí pé Isaka lọkùnrin tó bá ṣe zì náà wọ́n á ní lágbájá Isaka wọ́n kàn fi bu ọmọ láṣìírí ni nítorí pé wọ́n yẹn pé èèyàn á má yẹ èèyàn nígbà tí èèyàn sá nàbí ìka torí ẹ̀ wọ́n pè mú kọkùnrin kan náà ni àmọ́ tó bá yẹ pé irú ọkùnrin tó bá obìnrin ṣe zì náà tó fi dọ́ ọmọ ni kọ́mọ̀ pé wọ́n kàn yá ọkọ̀ lónìí wọ́n sọ́ di bàbá àyálò ni naam. kọ́mọ̀ká wọ́n ní àwọn èròjà tí wọ́n fi ń ṣe wọ́n ti pè bí oògùn bí ètùtù àjò bí lẹ́kulẹ́jà wọ́n máa tẹ orí ọká orí ojò orí alábàáhùn orí ajiyọ̀ nǹkan gbogbo gbogbo raw material náà lẹ́ẹ̀bà ń bẹ̀ kọ́tọ́ nísìnyí ṣé ìwọ fẹ́ sọ pé ọtọ́ kí wọ́n máa torí rẹ̀ orí èèyàn bíi tiẹ̀ ẹni tó bá lọ́tọ́ ó lè kú kábórì tiẹ̀ náà lórí igbá àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ sókọ́tọ́. So lẹ́yìn wọn gba náà ẹ̀yìn wọ́n ti pè ẹ̀yìn èkúté kí ni ìdájọ́ kàtà ìdọ̀tí ni kọ̀tọ́ kàtà lọ ọba tọba ní lórógbó lọ́nfẹ́ ọba lójú olé lọ́nfẹ́ ọba oríṣiríṣi àwọn èkúté ni àwọn tọba lásìn ọba àbí òye so gbogbo àwọn gbogbo àwọn ọlọ́mọdé inna Allaha idha harrama shay'an an thamana tọ́lọ́mù bá ti ṣe nǹkan kan lé ìwọ owó rẹ̀ náà kọ́ ìwọ ni. ìsáni ìdádọ́kọ́ ọmọ ta spare part ara èèyàn nǹkan kò sí lára èèyàn tó wà fún títà tó fi dórí ẹ̀jẹ̀ nísìnyí wọ́n á sọ pé àfi òsìsọ́gbọ́n tá a lè dá zobo sì lè dípò ẹ̀jẹ̀ dáadáa zobo sómi gbogbo kínní ẹbí pupa náà ń gbogbo ẹ ọlọ́run má jẹ ok àtọ̀ yìí pé kò burú kẹ ra yàtọ̀ sí kẹ ta mo rò pé yọ wa kò burú kẹ ra yàtọ̀ sí kẹ bẹ́ẹ̀ náà làlùkùrán al-mushaf kò burú kẹ yàtọ̀ sí kẹ àwọn olùmọ̀sọ kíkọ̀ tọ́kàtà so àwọn kan ṣiṣẹ́ kan gbé jáde kan ṣe kí n gbá àbí lori àtà náà lórí ọ̀rọ̀ àwọn tán ní ẹ̀ gbọ́dọ̀ tà náà wọ́n á sọ pé kò burú kẹ́yìn ọ̀rà yàtọ̀ sí kẹta torí kò sí so àmọ́ yàtọ̀ sí kọ́jọ́ pẹ́yìn lẹ́ ń ṣe kí ni lẹ́ ń tà bẹ́ẹ̀ lẹ̀ lè tí amị ẹ mọ̀ pé kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́wọ́ lọ́wọ́ àárọ̀ náà mi yàtọ̀ sẹ́ńtọ́ ụlọ lọ dáràn jù náà torí ẹ̀ gbogbo kìnnìkan lẹ́kulẹ́já kọ̀tọ́ kọ̀tọ́ kọ̀tọ́ ọkàn jẹ́ pé wọ́n da lúrú papọ̀ mọ́ sápà ni irú àwọn tí ń ṣe irú òwò yìí agbo kẹ́ máa tà bóyá àgbo tí ó mú amúkọ́ ọmọ ọmọ ata wánwán nínú ìyá rẹ̀ àgbo tí ó mú kọ́ ọmọ ata ti bí kọ́ ọmọ ata kébékébé lẹ́yìn ìgbà tá a bì àbí òye wa gbogbo àwọn eléyìí kò burú àmọ́ àgbo wọn wá dàpọ̀ mọ́ nǹkan míì so ló fi jẹ́ pé kò fẹ́ sí ní tọ́ wá débẹ̀ tó ní bá àbí òye wa kò fẹ́ sí kọ́ làwọn tún láwọn èdè kan terminologies tí wọ́n máa fi béèrè nítorí àjìyọ̀ kí ni tún wà. orí ẹ̀dá ti máa jẹyọ̀ ẹ̀dá ò wá ní máa jẹyọ̀ ṣé báwo èèyàn ni sòfíà wọn máa pe àwọn slang yẹn tẹ́ pé wọ́n mọ̀ ọ́kàn dẹnu lẹ́nu sẹ́nà lẹ́sìn gbé dérò onímọ̀ kórí èèyàn wọn gbé kọ́lọ́ ń sànù wa náà. síyàwó tó ti kú ìyàwó náà wá kú tẹ̀lé wọn á sọ pé tíyàwó bá délé kó kí ọkọ rẹ̀ tó bá dọ́nà yóò bá lẹ́fù gbogbo rọ́ lásán rọ́ lásán tó ọkàn jẹ́ pé bóyá àti mà wọ́n lè sọ pé tíwọ́ náà bá lọ kọ́ bá wa kí wọn tó gbogbo àwọn rọ́ lásán tí ó ní túmọ̀ wọn bó ṣé ń tọ́wọ́ àwọn adúkálukú èyí tí ń bọ́ àwọn adúmọ̀ kò ju ọ̀rọ̀ kó àríra lọ. ríra ń bò ńgbà tí èsì kan lọ wòran ọjọ́ bó ti jẹun náà aleykum salaam. tẹ́lá ní ẹgbẹ̀rún gbogbo náà lẹ́ẹ̀ máa súnmọ́ sọ eléyìí ń yàtọ̀ sọ̀rọ̀ ìyàwó ọ yàtọ̀ ìyàwó ló wà limited àmọ́ àwọn ẹrúbìnrin wọn wà limited gbogbo iye tẹ́ bá ní naam aleykum salaam ebekebe tí mi ń gbọ́ kébékébé tí wọn so mọ́ máa ń dì kí lẹ so máa ń dì sí ṣé ọmọ ń sá lọ ẹ wá sokùn ma ike torí kọ́ bá bàa sá lọ kó lè bá àwọn wọn náà ti mọ gbogbo orú nǹkan kí ni ṣẹlẹ̀ ogun ni tó bá ń ṣẹ́kù lára téèyàn bá fi kú kò ní sórí rẹ̀ síbẹ̀ rán nàbì sallallahu alaihi wasallam torí sàábì kan náà fọwọ́ ba apá rẹ̀ wọ́n bá rí ìfúnpá kí ló lóyè ó ní iṣan kan bẹ tí máa kọ́lẹ̀ bá pa tí ìfúnpá yìí bá ń bẹ ń bẹ kò ní rí apá gbèsè ẹnẹ́bí ni ẹ̀ ń zẹ́ ẹ̀ hà dáadáa tó bá sẹ́kù lára rẹ̀ tó o bá fi kú má aflahta abadan ò ní ṣoríire láéláé sàábì nù sátó kó àwọn akpóróntù àwọn adìẹ ń dè májì oṣù márùn oṣù má pa o tún kebekebe láìsí di ọmọ pé kó lè tètè rìn sọ ẹni tó bá dẹrù ẹ̀wò kò ní ṣoríire tó bá lọ kú ọjọ́ ìbò ti ṣe jẹ irú ẹ̀ náà ni tí wọ́n fi owó ẹyọ tí wọ́n dè mọ́ ọmọ lọ́rùn. omi wọn lè pé eyín ìkòkò wọn dè mọ́ ọmọ lọ́rùn so gbogbo orú àwọn nǹkan oògùn náà tá à ń sọ náà nù ẹni tó bá kú pẹ̀lú lai rẹ̀ kò ní ṣoríire láéláé náà ṣé gbogbo àwọn dèmáǹdì ká tó rìn ká tó rìn àbẹ́rẹ́ gbogbo àwọn lọ́rùn wo eyín ábà ṣé ẹ̀san tí bàbá bá ṣe tó lè ké lórí ọmọ rárá kò lè ké lórí rẹ̀ torí kọ́ lọ́sọ̀ pé wala taziru waziratun wizra ukhra arọ ẹrù ẹ̀ṣẹ̀ kan ní ruta lómi so ní yorùbá level ó lè ké àmọ́ ní islamic level kò lè ké láéláé ẹ kí yorùbá level tẹ́lẹ̀ náà irọ́ àtòdó àti ṣírkù àti kúfúrù iná lọ́wọ́ à ń bẹ̀ àmọ́ nínú islam kò lè ké tọ́lọ́ náà yí parọ́ wala taziru waziratun wizra ukhra ìgbà míì dáadáa òbí ó máa ń lapa lára ọmọ bọ́lọ̀ ṣe ṣàlàyé tí bàbá èèyàn bá ṣe dáadáa tó ṣe dáadáa màmá èèyàn ṣe dáadáa ó ṣe dáadáa èèyàn náà lè padà jẹ́nu èrè rẹ̀ láti ayé ń bì ẹbẹ́ yìí náà ṣe rí nísìnyí bàbá rẹ̀ ó jẹ́ ẹni tí máa ń sọrí fáwọn èèyàn ó lè jẹ́ bàbá bàbá wa ọlọ́run wàá san bàbá ń lẹ́san látọjú ayé rẹ̀ nínú ẹ̀san dáadáa bàbá àwọn yọ sàn lórí àwọn ọmọ àti àtìrẹ́dìrán ọmọ ọmọ torí pé ńtọ́lọ̀ sọ ní kò wala taziru waziratun wizra ukhra arẹ́rù ẹ̀ṣẹ̀ kan ò ní ru tẹlómi kò sọ pé ni tó ṣe dáadáa kan ẹ̀san dáadáa rẹ̀ ò lè sàn lórí ẹlòmíì ní ti dáadáa ó lè sàn lórí ẹlòmíì àmọ́ ìdá ẹni tó ru ẹrù tó dé kalẹ̀ òun náà ní òrù bíi bómúbómú ni ẹrù tó bá kalẹ̀ sẹ́nìkan bá gbé òun náà ní òrù nǹkan rẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́. aleykum salaam. àmàtúmọ̀ pa àfa àwọn jókòó pa àwọn sí sọ́mọ ń kọ́ yàn kéwòn ni wọ́n tún á ń ṣe àtàlejò bàbá rẹ̀ sẹ́yìn nígbà ni. سبحان النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ọmọ sàpọ́nlé àlejò rẹ̀ àbírò àlejò ẹ̀ sójú abẹ́ǹkò náà á ah. yorùbá lẹ́bù náà ó sọ pé bàbá yẹn ń ṣe babaláwo áá ah, ah. abẹ́rẹ́ rí nǹkan mẹ́ wọ́n á dára sí wọ́n gbàlejò sẹ́yìn gbàlejò so eléyìí àkọ́kọ́ ṣé ẹ lè fẹ́ mọ́ lọ́dọ̀ babaláwo béèrè tẹ̀kẹ̀sì kọ́tọ́kẹ́ fọ́ mọ́ lọ́dọ̀ babaláwo nítorí pé ẹ rí i pé nu ṣe àwo yàtọ̀ sáwọn oògùn òfò yóò tún máa sọ pé òun máa ń tọpa mọ́ ó lè jẹ́ pé ọ̀pẹ̀lẹ̀ ní ń dà agbègbà ní ń dà ifá ní ń wò ó lè já tẹlẹwọ́ ló ń lò omi ló ń lò awòràwọ̀ akùkọ wàhálà oníkókó àdánwò ẹlẹ́ni ọ̀ràn so nǹkan kan yọ sáà ló ń lo nǹkan kan alálùkùránì kò yí so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn téèyàn bá lò ń lò láti máa ń tọpa má ó di kèfèrí lábẹ́ òfin ọlọ ṣé irú eléyìí náà ni wọn afọmọ fún ọ tó lò rí ìyàwó fẹ́ ò tí ìyàwó fẹ́ ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tó yẹ ká mà ká pé bí bàbá ìyàwó tó fẹ́ fẹ́ ti ṣe rí nù gbogbo correction gan tó o bá fẹ́ ṣe lásìkò yẹn ò lè rí ṣe so ìwọ ò máa tún gbìyànjú àti tètè gbọ́mọ kúrò ní àkàtàrú bàbá mi torí pé alákòóbá tí èè sálámà làwọn lè ó sì máa tẹ̀lé wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjọba láfọmọ fún ọ ìjọba kò sí wàhálà ìjọba láfọmọ so ń gbọ́ bá dijọ́ yẹn ó ti wá ní àwọn tó bá mọ̀ nípa Islam àwọn náà wà ń bẹ̀ yàtọ̀ sáwọn wóróworó tí wọ́n tó bá jọ kóra wọn jọ so tó bá ti wá sí wóróworó civilization wọn tán ìwọ wàá sọ pé ẹni tó wá jẹjọ lọ tó jẹ pọ gbẹsìn Islam yẹn wọn wàá sọ pé tọ wọ lágbájá gbogbo èèyàn náà máa rí o kò sí tọ́kàn yìí ṣé náà ti ṣe gbogbo tó ṣe tán wọ lágbájá sọ yí ọ nítorí ṣẹlẹ̀ lónìí ni pé a fi lágbájá fún ọ lórúkọ Islam kọ́ máa jẹ́yàwó fún ọ ẹgbẹ́ kìíní fún ká gbọ́n tó náà sọ mo gbà á níyàwó lórúkọ islam mo rò pé yé wa ọlọ́run ti ṣe o ti parí nu sẹ́yìn mọ̀ pé gbogbo ẹni tó jókòó náà wọ́n ti ṣe kí ni wọ́n jẹ́rìí sí so bẹ́ẹ̀ sì máa ṣe nìkan nídìí pé irú ah, yín ẹ lè fọmọ fún wa torí pé islam yín ah, ṣé lónìí náà lẹ́tún ṣe kò lè ṣe é ṣe ẹ jẹ́ kí wọ́n ṣe wórówóró wọn à ń ṣe dírámà bàbá sàlámì ńgbà wọn bá parí ẹni tí ẹ̀yin jọ lọ tó nímọ̀ nípa ẹ̀sìn islam yẹn oní pé tọ̀ lágbájá mo rò pé ti ń ṣẹlẹ̀ lónìí yí ọ àwọn ọmọ wo kékeré ló ń ṣe wá ké pé oúnjẹ mi kò tí ẹ láyé mi àní lágbájá yìí a fi fún ọ níyàwó lórúkọ Islam tó náà sọ pé mo gbà á níyàwó mo rò pé yóò wá so àwọn èèyàn sì ṣe kí ni májàrìsì gbogbo dírámà yìí tẹ̀sí látàárọ̀ ẹ̀yìn ti bàjẹ́ mọ́ ọ lọ so bẹ́ẹ̀ ti ṣe fẹ́yàwó lọ́nà tọ́tọ́ nù. The simpin iná ní irú bàbá tó bímọ gbọ̀nà zina sẹ́mi ọ̀hún ò ní gbà ikú ọ̀hún ẹsẹ̀ ọ̀ adìjọ́ tó lọ́ọ́lé ọkọ ọmọ adì pé òun ẹsẹ̀ bàbá rẹ ni wọ́n ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀ wọ́n sọ látàrí ni sẹ́mi ọ̀kọ́ tó ń jẹ́rìí sí táwọn wí bọ̀ náà so ẹ̀yẹ ẹjẹ́ kọ́ máa ṣe wèrè tiẹ̀ ẹni tẹ́yìn bá mọ̀ kọ́ gbẹ́sìn Islam yìí tó ń bá ti sọ bá alhamdulillah sẹlẹ̀yìn jẹ́ bó so jẹ́ subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa ant استغفر الله